نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه ان خير الكلام كلام الله وخير الهدي هدي محمد وخير الامور مختلفاتها وكل محدثه بدعه وكل بدعه دلالة وكل دلالة في النار اما بعد السلام عليكم ورحمة الله وبركاته Bapak Ibu Alhamdulillah. Bila mana tak, yang maju, orang lain yang maju. Bila mana tak, itu kalau bicara dengan manusia, mereka lebih جاء سنة النبي صلى الله عليه وسلم كبوكاي أبو نقمر الجنة وكاي كإجماع الجنة إنه تقول لك ذلك يحكم لها تبين كل أن الله قرآن غير الإيمان درسوا الإيمان ولا يجوز ذلك وأنا أنت غير فيها الآن غير في سبيل المؤمنين أي كلام لم يجاوب أبغى أغنى مساكرة الحمد لله رب العالمين على وما آمنه بلقاء الخروج في جدل قطع الحمد لله هذا يقول لي أعطيك مظلم لي ومن هذا رب العالمين أنا لا أدري إذا أبدأ أمامي أنا لا أدري إذا كان مو مريض أتمنى لا أدري إذا كان مين شيطان طبعا أنا كل الأسرة إلى عالمي أنا لا ليه هنا الأمور اليوم أنا كمان أتعلم جاء في كل اليوم كما بما هو يقول تعالى ببقاء الروح في جبل حضرتك لازم أنا لك أنا أعرف ẹni àwọn méjìlélógì ẹni pẹ̀lú ẹgbẹ́ àtọkọ̀tẹ́ àtìyẹ́ lọ́kọ́ máa kó ẹgbẹ́ ìlú ọ̀rọ̀ ẹ̀sìn lórí ìwé nìyí sáájú ìwé nìyí ní akóńdó kẹrin ọ̀rọ̀ lórí yìí. àbá mìíràn ọ̀nà ìwé náà náà ìta ẹgbẹ́ ẹgbẹ́ ìṣẹ́ àwọn ìgbòho ìta ẹni ti ọ̀rọ̀ ẹni ti ìlàkìlà bá àwọn ìṣẹ́ lẹ́yìn mọ́nà bẹ́ẹ̀ ẹ̀rín ní ìlànà ẹ̀rín àwọn èdè ọmọ tí wọ́n kúrẹ̀ máa mẹ́ ẹ̀lẹ́ ìlú bèbí ni àkúrẹ̀ rẹ̀ ti ìjì yánu ya kó mu náà wà alhamdulilayi mu náà wọ ilẹ̀ ìjọba ní ọmọ mi náà ẹgbẹ́ kó mu náà wà mẹ́ta ìyá ọmọ náà. náà bẹ̀rẹ̀ fún àyàn náà ẹgbẹ́ ẹgbẹ́ buhari jù inú lagal sheikh aladama ti nufubi alayhi rahmatulah ọkọ náà rọra ẹgbẹ́ wọn náà lónìí ló ṣiṣẹ́ ìdáhùn àtọwọ́ nù na ṣiṣẹ́ ìdáhùn ọ̀dàbà àtọwọ́ nù lọ́kà àwọn ọ̀nà tó tọwọ́ ó gbọ́n náà rò kọ́ náà ọ̀nà àrọ̀mọ́ nìkọ́ àmì àgbáwọ̀ nìkọ́ àtọwọ́ nù àbúrò àrùn náà kò jẹ́ ìrọ̀lá àrùn náà ní àwòrán ló ní ẹni tó mú ní títí ìdánù àmọ́ àwọn náà ní ẹnkúrú kọ́rọ́ náà nù àgbàwọ̀ náà kó hàn. ilé náà wàá sí inú ọmọ mi kà wọ́n mọ́ owó àwọn tó ti èrè amal kabirin wa abu na jin ne ne na ka tuko wani ya kure da bana jin da ko ne ne amma ran ya na ba na ne amma ka wa na ne ne sai amma ka an ga ga mu ne do du ibi wa ka do du wa ka o wa ba ko to o wa o ko ni a

agbọ́wọ́ àwọn náà bọ́ ọ̀nà dọ́ka he ẹ̀ mẹ́ta tó ọ̀fẹ́dá ń gbèrú àmọ́ ẹ̀rọ̀kọ́ ìlànà náà fẹ́ ló ń yẹjọ́ èdè lẹ́rú àkókò àrùn lẹ́yìn lé ìkókò ayọ̀ tó lè tọ́ ẹ̀yìn ní kẹrí àrùn lẹ́yìn ló kọ́rọ́ ìjà mẹ́fà mi lọ́nà kókó káká ẹ̀kọ́ ìlànà náà lẹ́yìn ẹ̀ náà náà máa ọ̀dẹ́ àgbọ̀wọ́ ẹ̀ kàrẹ́ di lóyún ابن كوشن رأيه إنني إمام هناك أنا من صاحب المحلة أنا من المحلة أنا المحلة المحلة صاحب المحلة إمام ابن حزم عليه رحمة الله أرمز أروان ذكر فإذا كنا نتجمع مع مسؤول في الدنيا غير الدنيا بقى يجب أن فساد الناس اليوم من فساد الأمراء وفساد الأمراء من فساد الأملاء أو علماء وفساد العلماء من ضد المال والجاه أو كما قال الإمام آه، شيخ ابن عمر عليه رحمة الله أنا ابن جعدين وتمشي للجيران أقول أضاف لي الجيل الجيل daga wani tafiye na juna muke so ki aji ɗan jami'a na rufa ranaita a ranaita ina kuka yau a kuke gauje a gauje sama kuka gauje ọba ka ita na gauje yi daga amma wadanda su da wulana amma wani ta da wana min gubbin lani wajen abin da yi ne kin gama nan wọ́n ti wọlé já àrùwé èsì dànù àrùwé ọ̀sẹ̀ dọ́kọ̀ nàbà kó yá nù èyí ló kọ́ kọ̀ sí i àrùwé ìjàkà kọ̀ náà àkàrẹ́ àrùwé ìjàkà kọ̀ yá náà bẹ̀rẹ̀ yẹn bá gbọ́n ọjà àmọ́ka kò sí ní ẹni mẹ́ta ẹni bẹ ẹni máa rí kàtà ní. ألم تنهي وضعفت أنك أشيائي وكقول الذي يدعي Kaya permanent a place. And have the ayah. And have to go by around knowing the ilm ma'rifatan. Can you show you? Kaya permanent what the terenoye. Kaya da Arabta shay'an wallahi in kuma mun yi ne mun ina yana ga wata kunya ta yawa yanzu wallahi bas an ja'aliyai ana ta yawa yanzu ne Allah ya yi برضه دول الله يحفظك عنه يقول له يقول له تعالى من الجبل وما اوتيت من العلم الا قليلا انا بقول له ما يعلمش انتم عايز تعالى عني ان الدين بيقرا عني انا بنت لك انا لك انا والله العلم بعدوني انا بنادى بعدوني ف انا كمان उन्होंने घूमना फिर कमाना सीखे बुजुर्ग आपर नजरे क्या है अन हकीकत करना चाहिए आप हुए अन हकीकत में पूछा ऐसा इन्हें पूरे जमा सीखने में अंदर होगा अच्छे परिणाम होगी बड़ा है हम मुझे अगर ना घूमना जाना गया है मान दूर में आसान तो इन्होंने देखा अन हकीकत में और वो लोग बोली أنا شنو يمكن أن يكون مجالا من كله بدي ما كان أبي زمرتي أن أبان هنا أنا كذا كذا من رسول الله صلى الله عليه وسلم غير الكافين إنما أنا أنا هنا إدمان أنا رأي إدمان أمودا جلادينا ده بعدين ده ده ده ده ده بعدين ده أنا رأي كذا àbúrúkà ẹ̀mí èsìlé omi yìí ẹ̀ àká àdáni. Bọ́dọ̀ náà ìjọba ẹ̀ yẹ ká àmọ́kọ̀wé bẹ́ẹ̀ àká àká ẹ̀ kàkà tó kẹ́ ẹ̀ lọ́dọọdọ́ ọrụ Àǹtí náà ẹ̀rọ ní fẹ́ẹ́ sọ̀rọ̀ dé. Máma ìgbàgbọ́ ọ̀rọ̀ ebe yìí. Jẹ́jẹ́rẹ́ èébú gbé rẹ̀ tẹ́. Fọ́dà ẹ̀yẹ́ na náà na ya ìmọ̀ ẹ̀ nínú ọ̀rọ̀ bá wọn kàrí ọ̀rọ̀ bẹ́ẹ̀ni ó ní ọjọ́ mẹ́rin dàbí fún mi yàrá ní ìlànà ẹgbẹ́ náà ta fún mẹ́rin tí nìkan náà lè gbọ́ ọjà ni. àmọ́ bá a bá yé nìkan náà anáwọlé má nà múlá gàlàjì mọ́ àbáyé ọ̀pọ̀ lórí kàyè. àáyè ìgbà náà ni àti ẹ̀rọ ndá àti nìyẹn mẹ́rin náà lọ́nà aláàmì jí nìyẹn dá mi. bọ́ọ̀lù tuntun kàkà gbọ́dọ̀ bẹ̀ dá ni ọ̀ṣẹ́ bíi àwọn ọ̀ṣun náà wò ní ìhùdà. ودين الحق ليظهره على دين كل دين ولو كره ولو كره ولو كره من كره ومن دع أمر تلطاني بمجرد دين يبدلني دين يبدلني دين يبدلني دولة الشيء إلا من دع من عمين ومن كان وزع الجنة يظهره على دين كل دين ما وانا كده دع كل همامه أو أنا كده دين ग्रीक सिविलाइजेशन और उनके भौतिक आदि सिविलाइजेशन में आए रोमन के आगाम आना आया रोमन के मान आया वो लड़कियां लिखाई क्या दे और अगर ये क्या भी नहीं क्या करेगी और अगर ये लड़कियां नहीं मुझे कौन और अगर ये मुझे की आता है तो उम्र का बदलता है उम्र होता है فأعطي وهذا من ما من ما من مدة الذين عمل بعد أن جلس تيرا إذا كان من يلا هذا من الذين جاء أنا من جاء يلا أنا وأنا كنت جالس جالس يلا أما من كان من يلا أقوله جلس يلا كعبة بنبلا كم يدرون ولا هو إذا من ما نعكس إلى أن هذا أني عظم أنا كم دعوني وما أدرك وما إلى أن أنا كلاني إلى أن أنا يا لما بان أما أنا كلاني في يوم من جيران أبا عوني دعوني ọ̀rà amẹ́ríkẹ́wọ́sà bẹ́rẹ̀ lórí mọ̀dọ́pọ̀ ní súnmọ́ tó mọ̀ sọ̀lọ̀sọ̀lọ̀ ní ana ní alámàtò mọ̀hákìk wọ̀lùfàkìrò mọ̀jáde almọ̀hájẹ́ tó láàbùrù شيخ محمد ناصر الدين الألباني عليه رحمة الله كل زمان أكثر ده كان ده خطورة فهو كان أظن ما تعال أه وضعت في ابن زمان وتجاني زمان أكثر ده ده شيء شيء كورا يعني أكو كورا أنا أراك عليك وين أعني ذلك أذر بالجهل يا جيني زمان بلدك الجهل

4th August 2002 lọ́kàn náà wà kánà wọ́n lórí ìgbòròdá kẹ̀kẹ́nẹ́kẹ́nẹ́ àwọn mi. Tí mo ń gba ọjọ́ mi lè jẹ́ èyí, àmàdé ní oṣù lè já àmì. Àbọ̀ rẹ̀ tí wọ́n nà sí àmàdé mi, àbọ̀ náà hàn mí yẹ̀ rẹ̀ náà nà. Ẹ̀rù tó wọ̀ lẹ́yìn kúrò mi, àwọn náà nà án. Sàbílẹ̀ mọ́ màá wọ́n ìjọ ìjọ mi méje náà nì. Ìṣẹ́ àlọ́ ìjọ ojú lukman ọ̀hẹ̀rẹ̀ ẹni ẹ̀wọ̀ ọ̀hẹ̀rẹ̀ àná abọ́lẹ̀ ìrẹ́wọ̀ ọ̀hẹ̀rẹ̀ ìlú èkó ẹ̀rù ìrẹ́wọ̀ ọ̀hẹ̀rẹ̀ àhẹ̀rẹ̀ àti ẹ̀wọ̀ náà ní bẹ́ẹ̀ dá mọ́tò mà báyìí náà bí wọn náà fẹ́ẹ́ wọn sàn tó àlẹ́ wọn fẹ́ẹ́ rẹ̀ àmọ́ ìyá ẹ̀rẹ́ ìlú ẹ̀rẹ́ wọ́n ti nà ká ẹ̀rẹ́ iṣu ọ̀ka rẹ̀ tó lukman náà ẹ̀rẹ́ ẹ̀wọ̀ ẹ̀rẹ́ bẹ́ẹ̀ fún ẹ̀rọ àbáyé mọ́kàrin fún tó mọ́tò mà rẹ̀ káyé mà wọ́n àmì sani gbẹdẹ ìdílé ẹn lami ọsẹbẹ kàbẹrẹ sáni ẹn lami ọsẹbẹ bàbá kọlbẹ wọdáàlì káfọ òlìlá ó ní ọmọ ọlọpàá náà kẹrù ọ̀rọ̀ tó ń lè rẹ ká ilé ilé àná ìná òní ọ̀rọ̀ náà fún wa tó fún bára náà kàdé àníjú lùkùmáì yìí tó lè rẹ pàtàkì yìí tó lè rẹ pàtàkì máa ń jẹ́ yìí ká ká ká ẹni fìlà ká kéré tó tó ọ̀rẹ́ kàdé wọn náà jẹ̀fà níka bí ègún títà tẹ̀lé tọ̀rẹ́ nípa bí ègún títà ti tó pàtàkì ànàmọ́ ẹ̀ ti yà máa nàìjọ náà ṣẹ̀yẹ mọ́ ẹ̀nì wà náà ẹ̀ ń dànù wà dáhùn. ebi ẹ̀ náà ni mọ̀ ọ́ náà àmọ́ yẹ́n mú kàtẹ́wọ̀ bí náà náà ilé òṣèlú wọn náà ń dá àwọn àyàn káàní ilé ọ̀rọ̀ ń pèjì báyìí. àbúkọ náà ó mú máa nira inú tí wọn náà ó mú jìnnà lè ṣe ibẹ àbí àná àbá náà bọ ọdún nǹkan àbá náà máa rẹpẹ nínú bíyà ni ẹ rọ náà ìdájọ àánú náà ní ilé ìdíkà àbá mi yóò pọ̀ sọ́nù àmàlẹ́ mi wá lórí kóńgò náà wọ́n rẹ̀ nàlà gúrù fún àdọ́kọ̀ náà bẹ̀rẹ̀ ìwé rẹ̀ yá àdọ́kọ̀ yìí sẹ́yìn kéde òjò rẹ̀ náà wọ́n rẹ̀ yín lọ́tọ́ lórí. máa ń wá bẹ́ẹ̀. àgbọ̀bọ̀ لكي ترى مش بيعمل لكي انتم اللي هيك عتبالوا ولا هيك بتاعه لان كده لكعه أبايا تنزع بعض الجنتور يعني لأن إذا يجدك بعض الجنتور جنتور يا كيف بالمعنى هذا إذا جمع هاي أن إذا جمع هاي إذا أردت بجنة جابه جامل جنتور دي سنة أدام من يا تعلم إيه، أولا ما تبي تبي تبي ما هو ما أنا كلامه two thousand two, two thousand three, two thousand four, two thousand five, sun yi da kamata nan ba cikin bi ita gani. A wani yana da don yi an wani da na gaida ya ayyuhar lalzina amanu ko an buga kun wa amulikun naro mahimman mai kwazo. Yawa wani da a kwanin yawo. An kuma da gaida ya kwazo ana da kun ta anje ọ̀pọ̀ ẹgbẹ́ dọ̀nà dọ̀ka dọ̀nà kò mú nàrà kàrẹ́ wọ́n yẹ kó ẹ̀dá nígbà yìí wọ́n yẹ aṣèrè kọ̀kọ̀lá kọ̀ yìí kánilé yìí dá wọ̀ nọ̀bá kánilé yìí dá wọ̀ nọ̀bá lùkùmán ó ní wọ́n mọ̀ nà musa galadima ilẹ̀ yà tà ń ṣí kọ̀ ẹ̀ lẹ́yìn dàgbà náà nyà ní kà dáa kàmúlọ́ ẹ̀ wọ̀rọ̀ lùkùmán ní ọ́fíìsì tó jọ náà nyà ń yẹ yìí dáa. ọmọka ọnyẹ nkara ẹni yẹ hẹ ọmọdé àná ẹgbẹ àwọn sátidé ọ sátidé àná ẹnà mi ọ fáìdé fáìdé àwọn ọmọdé dáná mi ní ẹnjí يمرتي كدر ومعلومات بأنظرتي كالكلها أن هاي أن ربي أما تجري أنا أدري ذلك الأولي كما هو أولي أتمنى أن يتدرس يبس بيرا بيرا بيرا هقول لهم هذا الجهاد العلمي أداهم إيه أنا من رب العلم رب العلم جهاد أنت لا يقتال لا يعني جيتون أو يعني نكون هنا من المجاهدين رجل العلم يا عمي يعني جاء لله جاء أهل الإنجيل هذا كلام الإيمان يتم أنه وينعك عليه الإيمان يعني ما ليش لا يا كافر أنا قلت إيه الإيمان أنا قلت يا أيها النبي جاهد الكفار والمنافقين

بل بجوز لا تعلمه وإذا عندنا نحن تعلمنا الجوان وانا كان سأله ما يجمع إلى اللبن بعد أن تركز من يوم بعد أن شريك الله أنا بتاع أني Kursidan olan en önemli bölümün Rabban ve Kur'an'la bu kadar İslam Tanrı'ya şirk. Doğru إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار أمريكا أبطانا يكون يشركوا أمريكا من حرام ويأتي سبحان الله إذا يعني الجنة أنا أمريكا أنا نعم أنا حرام أنا كل إيه وما أنا النار إيه ما أنا إيه أنا هلا أنا ما أنا من أنا هلا أن وما أنا بالأنصار ظالمين لا أنا المشركين because إن أنا لظلم أنا طب أنا من أنا بالأعراض أنا تفسير القرآن بالقرآن أنا كالعلامة المحقق محمد مختار ابن الأمين الشنقيطي عليه رحمة الله عليه رحمه الله يقول لا الله عليه رحمة الله مش هذا جمع كان تفسير وأنا أرجع إلى يوم الإجعاء والله لا تغير ولا إلى حطوك يا وكا بلا كم عمل تفسير عن أنظرتي بهوين فهم يقول لي أنا من يقول لكم هذا من الأمصار أنا مريني ẹni ẹgbẹ́ náà ní ọ̀gbọ́n mẹ́wàá ìṣẹ́ ma ọ ya yà sọ ọ̀wọ́ àti kàríkà yìí anáàjẹ́ náà ẹgbẹ́ ní ṣe jẹ́ àkà anáàjẹ́ mẹ́rin na ha na ha ilé òjì imam galadima ma wọn lọ múta galadi ma wọn wọta yìí kúrẹ́bì dáì tẹ́lá àmọ́ ọdún gbòòrò ní ìlú sẹ́nu làákọ́ náà làákọ́ náà dáadáa kẹ́lẹ́ àyànnì ọmọ rẹ̀ lórí kẹ́lẹ́ làákọ́ làákọ́ káàkiri ẹ̀fọ́ ikọ̀ rẹ̀ ní ọmọ bẹ̀rẹ̀ lórí ẹgbẹ́ yín akọ̀ abẹ́ àwọn ẹ̀ lọ́mọ fásitì ẹ̀ńbà ọ̀rọ̀ tí mo rán náà lọ ikú ń ṣe ìrẹsẹ̀ òkè nígbà kùn ṣùgbọ́n kàmú lọ́tún búrẹ̀ lọ́wọ́ ti wọ́n lọ àwọn onígbà kùn.

kàkà kà ìṣe ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ fún náà yàtọ̀ lọ́wọ́ because yẹ́ ti ọ̀dọ̀ nílé lè yí dẹ́ àmẹ́rin ọ̀yọ́ náà hẹ̀ ọ̀dọ̀ nílé lè yí dẹ́ àmẹ́rin ndị lùkúmọ̀ nínú international àní ìwọ ní sọ̀rọ̀ bára ń ka yìí ó lè fi yan kọ́ náà anyị òní na <laughs> eh, na dákẹ́lẹ́ ka rẹ̀ ẹ̀ ẹ̀ lè hàn àmì kúmá ní màá ní kàá ní dọọ dọọ lẹ́yìn dọọ dọọ dọọ ẹ̀ ti ka dọọ eh, dọọ tọ́tò ìṣe ọlọ́ka alábà tó náà ìwé iṣẹ́ náà wà ní. ẹgbẹ́ ìdókòwò ní ìlú ìgbà abẹ́ náà wà ní. dídà tó àwọn ìlú ìṣòro sọ̀rọ̀. ẹ̀rẹ̀ ní náà wọ́n ní ìrìn ìrọ̀lá wọ. ẹ̀rẹ̀ ní náà wọ́n ní mú bọ́ ẹ̀fà. bó ọba ọkùnrin náà báyìí. tí wọ́n ń bá òkè iṣẹ́ náà ń lè lánàá. ẹ̀kú ẹ̀rọ náà wọ́n yẹ ẹ̀rọ náà lórí ẹ̀yìn ìdáná wọ́n lọ bọ̀ wọn àmọ́dé máa nígbà tí ẹ̀rọ mi sọ. wọ́n nà lè ìtọ́nà àbáyọ ló fẹ́ àyẹ̀sọ́ nǹka àwọn ọ̀nà ni ìyá mẹ àlàyé rẹ̀ yìí yọ aná ìkàkà ọ̀ọ́ ẹ̀ ìyá aná ìkàkà ọ̀ọ́ ẹ̀ ظهره لدولته والشهر كذا وكذا وكذا ما لم يكن كما يجب وتدعو الى الله سواء كان إلى الله قل لوجه الله وانا نعم أقول أنا أقول لك تعوى أنا أنا أقول لك أنا أقول لك تعوى بغير علم أنا أقول لك بإيمان ولما لم نمتع لدينا آه آمين ụgwọ ọbụla na nwoke oro ọrịa ahụ nka nke ala ụgbọala ọmụrụ ya na-akwụ na ịta ahụ na abụọ na mmiri mmiri ka kọrị ka ayị ya bụ ihe bụchi kwara ba ahụ ama mụ na nawa ya na-akwa anyị mụ na-aba n'ịta adịghị ọ na-abụ ya bụ kwara ndị ya nwụ mmara nwụ na-akwụ mmara karịa enye enye ọ̀rọ̀ kẹtẹ́rẹ̀ àwọn mẹ́jọ tó kò wọlé dájú yà rẹ̀ bá tó tó wọlé àrẹ àwọn. ní àwọn ọ̀rọ̀ ẹlẹ́n náà ká tó tó mọ́nà wọn kà. àwọn ọ̀gbọ́n mi lọ kẹrẹ̀. ìkọ́ mọ́tò mi jẹ máa máa nì. ọ̀dọ̀ tó náà ìkọ́ ọ̀hún ló máa jẹ. dáhùn dáhùn tó ń lé sọmi àbújá ọ̀ka dáàbò òun náà kàrí lẹ́lẹ̀. fọ́ọ̀tì parí sọ́ọ̀lì àwọ̀ mùnáàbì àbẹ́ àwọ̀ ọ̀dọ́ tó tó wọlé. Kíkà èrò ọ̀gá àmàdúrà ló àpẹta ní lóòrè ìlú. À nípa ṣe ìṣèlá. Ẹ̀bẹ́ máa tó ń tó mo ní ìṣèlá. Kùmà ẹ̀bẹ́ rẹ̀ máa tó ìdájọ́ ń tó mo ní ìṣèlá. Dáàpẹ̀rẹ̀ kọ́nà ọ̀hún mọ̀ ọ̀nà bóyá ọ̀nà. Bọ́ọ̀mù ọ̀rọ̀ tẹ̀lé àtúntà àdúgbò náà ló bọ́ọ̀mù. Yẹ́lẹ̀ yẹ́ ọ̀nà àti àtàlátà máa sọ̀rọ̀ ìwé ìwé. Ọ̀nà àníbàkú شرعي كتاب التوحيد أنا محمد بن جمال أنا مثلا أنا الشيخ عبد الرحمن بن حسن العالي الشيخ الذي رحمه الله أنا انتبه مجيد وكان 149 حديث أنا وروى الطبراني بإسناده أنه كان في زمن النبي صلى الله عليه وسلم منافق يؤذي المؤمنين فقال بعضهم قوموا بنا نستجيب برسول الله صلى الله عليه وسلم من هذا المنافق فقال النبي إنه لا يتغاض لي وإنما يتغاض بالله كما رواه إمام الطبراني عليه رحمة الله أوكا أنا بتاع إني أمان ليبي إني أمان ليبي في نهر أنا ناجي أنا أتوقع أن دولة محمد صلى الله عليه وسلم فقال بعضهم بالتنين لم تمر لك عليه كلوا بنا kuweza ni nini ababeli ya kuweza nastajibu birasulillah ndio itakuwa ndio mwalimu linamjua mwalimu bimaana lika litakuwa mwalimu lika kumwema kubali hiyo jambo mwalimu من كما هو يترجم نام كلام فقال النبي لا غير كان كاي إنه لا يتغاط مني هذا ما كنت هذا ما كنت لا حرب مدرس حرب مدرس والمدير ايه التحريم أبا وإنما يتغاط بالله أمري هذا يبقى عن هذا ما كنت يا سلام أنا من جنابه قلت له ما صار إذا إني يقولون how many years sọ́tù mẹ́tìlẹ́ náà ló ń wẹ̀ ánú wọn àmì ilẹ̀ náà lọ́wọ́ láàbù rẹ̀. ó lè ka àwòrán ẹ̀gbọ́n yẹn náà òtẹ́ẹ̀lì máa ń yàtọ̀ sáájú sábà àbẹ́ àwọ̀ ó lè tó nínú àmẹ́kẹ́ lọ́bẹ̀ẹ́ tó ọ̀bẹ̀rẹ̀ ìgbà mẹ́rin kù náà ọ̀rẹ́ fẹ́ láti lọ rẹ̀. náà lè fi mú bẹ́ẹ̀ ìtọ́wọ́ wọn tẹ̀lé kan àmì lọ́rẹ́ jìlọ wọn lọ́rẹ́ tẹ̀lé ọ́ mi jìlọ wọn láì أبوك تركيبة إن هذا الدين متين فأضل الدين بالرد ولا يشدد أهل هذا الدين إلا غلبة لك أنا أقول لك أنا أقول لك أنا أقول أقول أقول أقول أقول أقول أقول أقول أقول أقول أقول أقول أقول أقول لك لك لك لك لك لك لك لك لك لك لك لك لك لك أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا طرف المكارع إقامة الهجة إذا أنت من أبوه إني من الأدام أنت كنا نجرى الزكاة يجل به كثيرا ويحمي به كثيرا ọgbọ̀rọ̀ yẹn ní kẹrẹ̀yẹ̀ yìí lájà dáhùn mẹ́ta ẹ̀lẹ́dọ̀gún àmà ọmọ yìí lórí ní ẹ̀yìn olóòrè ẹ̀rì fásitì and fásitì ilé ẹ̀rì ń kọ́ àná ẹ̀mẹ́mẹ́ máa ìtọ́ náà mi ka mẹ́mẹ́ ìtọ́ náà náà kò ju ẹ̀ mi ka mẹ́wọ̀n náà àná ti man wọ́n náà ìtọ́ tó wọ́n nípa ọ̀nẹ́ fásitì mọ̀jì lẹ́kọ̀ọ́ náà ìtọ́ náà kúrẹ́ náà sọ̀rọ̀ Fatul Majid, page 149. Ẹ̀mí ìlú padà dé ìtura níbẹ̀ náà. Èyí lè fi sọ̀rọ̀ ká kìlọ̀ ẹ̀ bọ́ọ̀lù. And àwọn ká kìlọ̀ ẹ̀ bọ́ọ̀lù wọn lá ìyá àpò. Bẹ́ẹ̀ni ní ìhàrí ìjà nìlọ yìí, bí ẹ̀ ń tẹ̀lé ọdún lọ. Yálà àwọn ẹni ń kiri pẹ̀lú àwọn. Mọ̀lá ń kiri. Àgọ́rọ̀ nígbà náà láti ní àti ìbẹ̀rẹ̀ ní wọ́n bùdó ní ṣàkà àti tóyì wọ́n ti bèrè báyìí ní tóyì tẹ̀ wọ́n ní tóyì. ẹ̀rọ tó tẹ̀lé ẹ̀ náà kàmpẹ̀ náà rẹ̀ èyí ti kú láti máa ní gbé ní ìbẹ̀rẹ̀ sódà àbẹ̀ tó fáyé ní náà ní náà rẹ̀ bèrè láti ní ìdúró yìí lẹ́nu ọ̀pá àmọ̀ náà. ìwọ̀n àti ìbẹ̀rẹ̀ náà tó ń tóyì ó náà wà fẹ́ẹ̀ ní àkànní. ilé ikú ọ̀rọ̀ àmájú من أول يوم آه أن تكون ما نقول أو إيه؟ إلى مثل كان دولة من الرمل إرشاد ذوي البصائر إلى معرفة الكبائر وإذا لم يكن كان يوم يوم يوم anaba mẹkẹn nẹyẹ ẹyọ banaban ẹyọ banaban taali ọlọmọdé adu adu ubaida usama ibn muhammad zaman page one one eight kuma yẹ nìkan tí a yẹ kàlẹ́ ìsúná yìí dídá kàlẹ́ ìsúná kàkà ẹ̀ ẹ́ sẹ́wọ̀n ní màá hẹ́ ìsúná yìí. هم عند عليه أنا رد السلام is 118 برد على مكان بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا سورة النساء زرد عمي آية 138 نونا 140 أمريكا أقول لهم لا ya, oya ana ka ka ọtọ na mmiri ọmọ ya bụ ụra ọmọ ní gbàgbé náà fẹ́ẹ́ náà nà ní ìdúró lọ sí ya ẹnna ẹ̀rọ ẹ̀ka yàtàkùrú nà ní káfírí nà ọ̀lẹ́yà ní ìdúró nà ìdúró ẹnna ẹ̀rọ ẹ̀ka yà ní káfírí bẹ́ẹ̀ àtọ́ àmọ̀tí nínú ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mú ní ẹ̀ sí mọ́tà àyàtàkùrú nà ìdáhùn mọ̀ ní ìdá òun ní gbàgbé náà bẹ́ẹ̀ mùsàlùmí tí ọ̀dọ̀ náà ti tẹ́lá ọ̀dọ̀ náà ké ọ̀ní ẹ̀yọ́ mi lẹ́kọ̀ọ́ ti owó èdè èdè dáadé fún mi nìgbó ní ẹ̀dínà ti owó èdè èdè yóò dé ni

lára náà sí ìdíyàn ayọ̀ mórí ààrẹ èrè ọlọ́mọdéka fàdájà oògùn náà imam abbas كل مبدع في الدين وكل مبتدع إلى يوم القيامة أقع أنا دور من عبد الله بن عباس إذا أنا عنه أو إنما عالم التنزيل والنسوخ بالسر يعني كأبين لي أبين أبين لا أدري هو أبين لا يكلم أوكي ني إني لا يكلم كل ذي يوم إيه نحن كواو كيا إذا يا أصلا إلا كمان táwọn ọ̀rọ̀ yẹn bàtí ìgbàanà sẹ́ni ẹ̀yẹ ọmọmẹ́yìn onígbàanà ọmọ ọmọmẹ́yìn ọ̀nà compromise ọ̀nà ìgbà bílíọ̀ ní wọn àpẹẹrẹ wọn lórí pé ẹ̀ńdọ̀gẹ̀rẹ̀. àgùkà wàhálà ìgbà fún mamẹ́ ìgbà ọ̀nà àkókò sáwọn ní abdul nàbà. ọmọ ìdí àwọn àmẹ ìnákùn ìlà mísìlàbù àwọn ìnákùn ìlà mísìlàbù. àwọn àgbà ọmọ ìní ìjọ náà ọ̀nyọ́ إن من عندهم وآية تتواني وهم يخرجون لأني عم الديانة ويستعذرون بها اليوم يجنين ورضيتم به فأنتم كفار مثلهم دعا دوتنا إليها معهم ومن كان جبنا يكون هانا كان ليس أبيه أما وإن ماتوا بحديث غيره أنا عمنا نقول الجزء فما فنضعت بالقعود معهم مع الكرامة amma yana muka wani mutum da ma alkaraha kuma a bukatar wannan wa qala al-hasan imam hasan al-basri alayhi rahmatullah ذاك لا يجوز الخروج معهم فإن خرج في حديث جيد بل كريم حسن البصري سعدي يروي أي نعم يا كيف أنت سعدي هي بكير مغني أوكا إذا كان قد لنا وبيتيان أقول لنا نقول لنا نعمل إيه وكواكو لقوله تعالى كمنا من يبقى وإما إن نسينك الشيطان فلا تقول بعد الذكر هناك القوم الظالمين كمريكا شيطان ومكا أقول دوي جاي بي أتوك لنا مجيب أنا أقول هناك تقول بعد الذكر ومنا أنا كمان أتوك ما القوم الظالمين يعني كمان هيالي أما عوام رب ولا ترون على الأول نجرتي الصلاة بنا جدعوك إيسا بنا بلا بنا بلا تهوى بنا يجيوني وأنا لهم أنا في ظالم إيه ومن هيعطيك عليه أنا كايلين أكا إيه بلي أنا في قرآن يجيوني إيه بلي أنا تنسوا من يجيوني آه، نفس ذلك وآية الأنعام مكية وهذه مدنية آية نبي بس الأنعام آية ما قالوا أصلا آية مدينة نقع والمتعمد أولى أوكا أنا أنا أبي أقول ما أقول هذا القرآن أنا يقول لك أقول بقى إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا أقول لك أتمنى أن الكافرين نام عن الله واضح سنرا ومن نام دور لأنه يسألون من الذي التعليقات شيخ ناصر السعدي شيخ ناصر السعدي أنا من تفسير عنه تفسير العزيز الرحمن في كلام المنان الحنان المنان تفسير المناوي تفسير العزيز الرحمن في كلام الحنان المنان نوكر أنا أنا ضايع الفرنسيين أما لا تقول أنا الرابي يلا يلا أنا يوكا أنا نوي أتو دابا شيء مهم دوي أتو لي أن من هاجي دكمان وتاي دكمان من تفسير أبغى غير أدمي dada mana musa galadi ma daya fa ko hanu ayla abdi yo mi lola do ka bani en yo mi di yo mi di yo en tiri ah da ka ile lo da en ye dada non be no musa di ganya na ka ni don wa di ya na ka men ayo mo ni e ya ni ka le don na me ole ole izo dada ka ewere wọlkazu mi na ngọyi lọ a na-ewe na ngọga na dịrị ha ọrụ lọta dozi oyi tupu ya asị ni ama eme na ka ile ewu and sị na ndị ụlọ ebe kwupụrụ ọrụ ayọ mori na musa gara di ma sị ma mmanụ ya dị ọnụ ndị toyi e ga anyị ụlọ n'ime ụja ndị ụlọ ọdịba ndụ pọtara ụlọ ya ndụ ama na ga ọ toyi amaka

ويركل كمان مجاهم اسلوب اسلوب هنا في القرية تابعه يتابع كله ده يكابر وانا معي واحد كده مثلا هنا لم هنا كده لم اسلوب انا في القرية تابعه ده يكابر هنا هنا لم دي فأبوه الإسلام وعمل ومولي الله كمان أنا قلتهم الوقت طبعا اه تعال تقول كابان مالي قولي بقدر انا ما قاعد هنا لانك عمرو ايه اللي تقدر الوقت àwọn kẹ̀yẹ́ lọ wọn ni dé lùkùmá náà yà kàrẹ́ ọba àyè lọ yẹ kàkà sún àyè lọ àmọ́ yà nyọ́kọ̀ wọ́n ìmẹ̀ ọ̀bọ nínú ẹ̀mẹ̀ ọ̀nyà kà ọ̀rọ̀ ni yẹ kàkà sún ìlọ náà sá yà má lùkùmá ni yà tó kẹ́ẹ̀dì jẹ́ báyìí ẹ̀rọ tẹ̀sẹ̀ bàbá bá ń Ah, onígbò iná kan náà ráàrọ̀ onígbò ẹ̀yìn ìyá kò ní kú ẹ̀dẹ́mẹ́ ìwà ẹ̀dẹ́mẹ́ ẹ̀dẹ́mẹ́ ẹ̀dẹ́mẹ́ ní ìlú kayá wà iná òfin ẹ̀dẹ́mẹ́ ìka iye ọ̀rẹ́ ká máa ń fún ẹ̀kọ́ tó yàrá ilẹ̀ kọ̀ọ̀rọ̀ àgọ́ ẹ̀dẹ́ àti ògbóni ọ̀nìyàn ọ̀pọ̀ ọ̀nà ráàrọ̀ nílẹ̀ yẹn. onye na-anya eri ọmụ ya atụ anyị sọdọkọ na asem ụlọ bọọdụ nke oriku mụlawa ọmụ ọmụ ya oriku mmekọ mgbe na ọsị ẹkọ ọhụrụ na mụ na ọdọ nchịkọ na waya ebi akọ okoro ịdọ mmekọ ma ọrụka ọ na-amị nlekye ya n'ọdọ nọ n'ịkarị ihe kọmparativ Mmadụ ọka ọka mmanụ akọ ọka ọnụ nwa na-ewu ụlọ ya na baa ọnụ

sai juye da yanzu haka idan da ya za a kafa la'ila a yin da da wani ayi mai idan maka na kan hannun ina da gani na da kuma nan zuwa yanzu kuma nan da wani bani ko wa ma za da illa iman wa taklima bakon shi ne karamina wa ba da kuma a sanar da yin to da wani a àwọn ẹni ìgbà nìka oge ìyìnà àná ìṣẹlẹ ọ̀nà ayọ̀ ẹ̀rọ àjẹ ọkà abdulhamid gbọwọ àkàánì wẹ́ẹ̀kẹ́ abdulhamid ọ̀nà muhammed olùkùmáàni ọ̀nà mufasi olùkùmáàni ọ̀nà fati olùkùmáàni ọ̀nà wàbí olùkùmáàni amadúlẹ̀ ẹ̀yìn abdulhamid ti gbé ta lọ́wọ́ náà ní kàánì kọ́kọ́ ọkà lè mọ̀ nǹkan Ka Bẹ́ẹ̀ni ọ̀la gbọdọ̀gbọ̀n náà ní ìmọ̀ mẹ́ta. Àwọn náà yóò dé, ìmọ̀ mọ̀ náà ká gbọdọ̀ ní gbọdọ̀gbọ̀n náà jọ́ lọ́dún sọ́dọ̀ lọ́dún ìjẹ́ lọ́dún àti mọ̀ mẹ́rin. Ọ̀dà tó tó wẹ̀. Yáyí yáyí èmi ìdílé náà láàárọ̀. Ọ̀la ìbọ̀ṣẹ́ ń tẹ̀sán ìlú náà ni. Ìdílé àmì ìgbà òmìn ká ọ̀ṣẹ́ tẹ̀sán ìlú náà ni ẹ̀ka. Àwọn náà kẹta yẹ nílẹ̀ ẹ̀rọ náà ti ṣe bọ́dọ̀ ẹ̀ ní sọmọ ẹ̀ náà kẹta wàá rò ìyẹn ọdún kù sí ìlú àjàtò láti wọ́ọ̀rẹ̀ wọ́ọ̀rẹ̀ káyọ̀ sọ́mà wà bùrù mi ọmọ ìgbẹ́dẹ́ àkùdà ánì rẹ̀ náà yẹn wúni ìdè máa bá ní

lọ́dọ̀ ti tẹ̀ mí ni. Tẹ̀mú ni wọ́n sọ kàkẹ́ yìí àrùn náà wọ́n ní. Báwo ni wọ́n yẹn lọ́wọ́ ọ̀ka yìí? Ọ̀yìn ìyẹn ìgbà náà ní ìka tí ó wà lọ́wọ́ ọ̀gá mi. Àgbéga Abdulrahman Alamdori Alẹ́gbẹ̀rẹ̀ Mọ̀tìlá. Ọ̀ka yìí kọ́lá ka wẹ́n alẹ́ ìlú lẹ́mà lẹ́yìn àrùn fáànù sílẹ̀. wọ̀lọ̀kọ̀kárìà ẹwà àrùn àdìrẹ́gbẹ̀rẹ́ tó wà sá àtàwà àná kọ́mùrùká ìwúrà ìyá náà ní fún na ní màá sá àtàwà wọ̀lọ̀kọ̀kárìà àmà yòṣàbù bìrìmùsàbìyìmù bìrìmùsàbìyìmù muhammadu sọ́kọ̀ọ́ àlẹ́ àná kí na àdìsí wọn tó wọlé yìí ọmọ mi àmọ́ ìdílé na wà káwọn na kọ́ ẹ̀ na ẹ̀ ẹ̀ اسمع أقوى من البلد أنا المكان ما أقوى تنكم so أنا بكوي من نيو then كده هناك أمي لا أقوى من جنبي nínú amẹ́ríkà ká àgbélé pé níyà ẹni lẹ́nu nínú àkàrẹ́ àmì tó ilé ayé azánínú ẹ̀ lọ́ka wọ̀lá kí nana bìṣẹ́ àmìnà lẹ́nu ká àtọ̀ bẹ̀rẹ̀ jáde.

أنا أريد قبل منه ما أعلم يا باشا آه نرجع مع وليد دي على غير عثمان بقى رجع أنا غير كم كان كم كان عثمان رجع يا أخي شيخ الإسلام شقي الدين أحمد بن عبد الحليم ابن عبد السلام بن تيمية الحرامي عليه رحمة الله أيوة شو أنا مو من غير من ابن ابن حجر الأسقلاني أنتم إقوامه وعمل حاج ماء زمزم لما شرب له هذا عرم. إذا وين وين زمزم أدين وعمل كمكة ومولي عميو إذن مولي عميو إذن ابن هجر الطلاني إذن عمي مال دون يلان قبل على أمولي لما أنا أتقل أنني أمولي نعم عليه نعم عليه حافظ حافظ الحافظ إذا إذن الحديث أو لا يكاري حديث بالنوية أنا أقول النوية أنا أقول حافظ أنا الكمال ابن تيمية لكن أنا أنا الدكتور آه أنا هذا أنا بقول لك أنا من أول أنا أنا ما تقول أنا ما نعرف أنا بس الدكتور أنا ما هو أنا بقى ما أنا إيه أنا يقول تقييم أنا الدين تقييم أنا ابن تيمية عليه رحمة الله عنده مولانا رفع الملام عن الأئمة الأعلام رفع الملام عن الأئمة الأعلام ọtí kan náà ni àtẹ̀fẹ́ ìwọ́ ìwọ́ bí wọ́n yẹ kí ìjà wà lọ́wọ́ àkọ́dẹ́ náà wà kẹ̀lẹ̀ ọ̀pọ̀ ọ̀gá sí inú kò rí àbí àìmọ̀ ẹ̀ka àfẹ́ ọ̀yẹ́ rẹ̀ àrùkù ụmụ

رجل مالان عن الأئمة الأعلام في اي ميري داني حقا بسم الله الرحمن الرحيم الحمد لله على على الحمد لله على آلائه قلنا وكم يا رب الله بالورعن وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في أرضه ولا في سمائه أنا إذن kẹ́ńtẹ́ mi náà wọ́n ẹ̀kẹ́ ẹ̀rù wúyẹ náà àlọ́ ẹ̀mú náà náà ní ká wọ́n bẹ fi áàdì ní bí ìsúná mi wọ́n láti sẹ́mà ìlì tí mi dáhùn mọ́lì yẹn tó kàmá yẹn wọ́n ẹ̀rù mọ́lì wọ́n ṣẹlẹ̀ ní muhammed alamdu wọ́n rọ̀sọ́lù wọ́n kọ́ sẹ́lẹ̀ àbíyá ìlì ká ọ̀nàdé mi jẹ́ni muhammed sọ̀rọ̀ ọ̀rọ̀ sẹ́lẹ̀ ọ̀rẹ́ àbúrò dáwọ̀ sálẹ̀ dáná ọ̀dúnrún náà bá

mọ̀ọ́lẹ́dù mọ̀mìnì ká àbáyé ọ̀rẹ́ mìíràn ṣé mi ní dídìrẹ́ ṣe ń sọ́mọ́ ní mọ̀táì dídìrẹ́ àrùn ọ̀rẹ́ ìwà ìdíje òkú mi náà dọ̀ wà wọ̀tá ní òdìrẹ́ àrùn kama lakọkọ bí ní alukur'an àná kúkúrá mi nìka kò tó máa ọtí ẹ̀yàn máa nyọ́ ẹni nínú rẹ̀ náà kàkà ẹni gbogbo àlejò ni àti kó tó wọn mẹ̀ká sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ mí àti ìdáàbò alẹ́bí nà já la mú lọ bí manzila ti mú jù ẹni náà kà olórí lọ́nà mi wàá tuma nìke tá àná àbẹ̀tẹ̀ àná kàkà yóò tẹ́lẹ̀ bí ibi dùnú má ti bẹ̀rẹ̀ wọ̀ bá àná kò mẹ̀ ká yìí olórí ní tó lọ́jù ilé tó tẹ̀ àgùwá ilé tó lọ́jù ilé yìí àná lọ́wọ́ náà ká. and apologize that if you do that no haram what can you do I don't tell you to bro about you tell you to bro good evening but I want to leave you all right direction on the side direction with that wrong I'm not calculating other Greek references over here I will see to the northwest I will see to the southwest no you are the right where is I'm not even more than a man ọkà ló àmì ìdọ̀rọ̀ bí òkà bọ́ọ̀mù yàn àwọn ọ̀bọ̀rọ̀ má jẹ́ ìlú èdè kùtù èyí dẹ̀ lójú ẹ̀ láàmù tán. ọkà وقد n'i. المسلمون على هدايتهم ودرايتهم ọkà ẹ̀rọ rẹ̀ ní màkà àkókò mú ìyẹn lọ́nàbàdàn ti ní ká ẹ̀rọ ẹ̀mú ìdòdò ẹ̀wọ̀n ìwọ̀n àkókò mú ìyẹn ẹ̀rọ kó mú ìjà dùkú màkà. gómìnà náà ìgbà ayẹ́rẹ́ àti ní ìjọba kàwé ọ̀nà ọ̀nà òbí ẹ bọ̀ ká mínísítà ẹ na ká ka ọ̀nà ìka àyìn sẹ́mi ní ọmọ ìka kóbi ẹ̀ nẹ́ni wọ́n ti wọ́n rántí ni dáhùn ẹ̀ nẹ́ni kẹ́ ní ẹ̀yẹ táǹkì ẹ̀ ń tẹ̀ àmì ìdáyà wọ́n ti rà ẹ̀ na muhammad sallallahu alayhi

أبدا إلا المسلمين عاكي لابوكم مني أنا وأنا عزيز أمم جمهة صلى الله عليه وسلم فإن علماءهم خيارهم أقول أرواني أنا هذا بنتم أني أنا بغلاك أنا جايلة فإنهم فاء الرسول صلى الله عليه وسلم أنا لو دم لكم صلى الله عليه وسلم في أمته إني أكنت مني والممنون لما مات من سنته ẹ̀yẹ́nẹ́ ní ṣọ́ọ̀pù ẹ̀sẹ̀n dẹ́gbẹ̀rẹ́ máa hàn ara ìdí ní èṣù ìṣù ìṣù ní tó wọlé ìjọba rẹ̀ fún mi. àná kábà nìyẹn kéèwò tó súnmọ́ àwọn náà ìka àwọn olóyè ìjà yìí muhammed nasiru lagbani ọ̀gbọ̀n abẹ́rẹ́. bíi kọ́ọ̀mù kìtàbù lórí àdúrà rẹ̀ náà ààrẹ náà fi wọ́n wọlé dáṣọ jẹun wọ́n bí kọ́ọ̀mù lórí kọ́ọ̀rọ̀ náà ni wọ́n tẹ̀lé kùtù jẹun wọ́n bí nàdàkọ̀ kìtàbù وبه نطلق أوكا أنا لا أريد أن أنا لا أريد أن ìwé ọmọlú ọ̀kàrẹ́ rẹ̀ ni ẹni ẹni náà ìkàrẹ́ ìdẹ ìwé náà láti kàrẹ́ wọ̀nyí àlàm sábọ̀ rẹ̀ anahu lẹ́yìn ahadu minna àìmá sábọ̀ rẹ̀ ká iná ọ̀rọ̀ wọn náà kẹ́mà lọ́wọ́ ní kọ́lù dìrọ̀ ẹ̀yìn kò náà ẹ̀yìn almakbuli na ẹ̀yìn ọmọ kò bó lẹ́nu àmà.

دقيق أولا ولا جليل أولا غبان كابين بين فإنهم متفقون اتفاقا يقينا على وجوب اتباع الرسول صلى الله عليه وسلم عبين أنزل الجبل عبار وين أنزل الجبل وين الجبل هيك ولا هم يتعين لي غدا بولا عين كل ذلك بولا ساعة انتم صلى الله عليه وسلم وعلى أن كل أحد من الناس يؤخذ من قوله ويترك

ẹ̀rọ yẹn tó wọ́n tẹ̀lé ẹ̀fẹ́ mọ̀. lọ́wọ́ ìgbẹ́rẹ́ anyi ẹ̀rọ yẹn lẹ́nu lẹ́nu kọjá àhàdí ìtùsọ̀hí gbèdè lábì. anyi ẹ̀rọ na bàkà dáhùn àdí ìdáná ìkọ́ tẹ̀ náà ọ̀dẹ́ ẹ̀dẹ̀rẹ̀ àdí ìdáná sọ́hí. amáyá náà ìkiri ẹ̀rẹ́ mi lọ ìké ìdáná ìlànà yóò náà. ẹ̀wọ́n ìmọ̀ àwọn náà mọ̀lẹ́yà wọ́n yẹn ká wọn tó wúlò nípa lẹ́yìn náà ni káwọn ọmọ náà kó àkèrè yẹn náà ka anyị ọ̀rọ̀ ọbụla pẹ̀lú àbújá láwù ní oúnjẹ ti ìsáàkìlì ọba ọ̀rọ̀ ká ẹ wọ́n ka bọ́ọ̀lù ká a anyị ká ka ẹ̀sẹ̀lẹ̀ ليه عمر كده انظروا مثل الله تعالى وقال كل بني ادم خطاؤون وغير خطائين التوابون تعبير ابان ابن ادم اذا ابن ادم دين ابان ابن انجيل كما انا آه، لا ابن انجيل ولا كده اذا ابن انجيل دول توبا ما ذاك يسمون ا الى دولنا انا انت انا يا فتاتي وانا ربو الملام انا ائمه الاعلام بشيخ الإسلام تقي الدين ابن تيمية عليه رحمة الله till eight minutes ago. So you can continue. A hundred kama period. Au kamenda jamaa kahani. Ara kaji wale yodu joy. Imam Ibn Zawd عليه رحمة الله أنا مولد الله تزيد الإنجيل devil deception ilé ìdáhùn lè gbẹ́nu láyé ẹ̀yìn ọlọ́gbọ́n imam ibn jawdi abẹ́rẹ́ máa kàn ẹ̀yìn alẹ́ dà five hundred years ọmọ mi hẹ́ndẹ́ náà ilé hàn gbọ́dọ̀ rẹ̀ alhafiz máa wá jẹ́ hafiz rẹ̀ ń tọ́jú ọ̀nà àti hafiz bẹ́ẹ̀ ni hafiz kúrán náà kàbá kúrán náà kúrán ọ̀yẹ́ kúrán náà mi rẹ̀ ń dẹ̀ ní hadith ẹ̀ ní hàn àti ó lè má lò sálà àti ìsákọ̀ọ̀nà táyì hafiz ọ̀nà hadith ẹ̀ náà ní kúrẹ́ tó jẹ́yẹ̀ẹ́. ọlọ́run yóò lẹ́nu ọ̀hún. hàn yóò dáná ní jamaluddin abdulfaru abdulrahman ibnjawzi alibagdadi alibagdadi oṣù five ninety five hijiriya five hundred ninety five years after hijira ọmọ akara yìí lọ́ka zikiro tàbí ìpèsè alẹ́ ìwòlẹ̀ náà sí ìfúnnú nìlẹ́yìn ta deception. oyin ti ti wọ́n ní kìí sáà ní ti ti láàrọ̀ wá nínú ilé ọ̀yẹ̀ wọn lọ yẹ nìkan ní èmi ní èmi ní èmi. In page 127, Talbis al-Iblis, Devil's Deception, page 127. قال المصنف أنا أقول لك رحمه الله اعلم أن إبليس يدخل على أناس في تنفيذ ينسلك منها ظاهر ولكن يغلب الإنسان في إيثار هواه ويغمد على علمه بذلله آه إمام ابن الجوزي رحمه الله أوكي لأن لما إبليس شيطان اللعين أوكا أو مكا دون ويمو دون ويمو لا يقول دين لا هاولون مني آه دون ويمو ẹ̀rẹ̀yìn ìjọba náà ìtàkà òun lè jẹ ẹ̀ àmá wọ́n èyí lè olóńgbò lè ọba àwọn ohun tó lè jẹ ẹ̀ àmá àbúrò ìka èrè ẹ̀rọ ìwọ́ta wọ́n àwọn ohun ọ̀rẹ́ ìbú tó ààyè ti ìdárì àwọn àwọn ẹni orí bẹ́ẹ̀ ni ọmọ inú amáyáwó ètì ó ti

يفعل كثير من العلماء علماء أي بلادي أي شيطان بلادي دعوة أما ذلك وقتاً وغير لكن هو وقت وين ẹ̀wọ̀n yẹn bàbá náà kó kasuwayi kon arwo rogo wana ila tan hoka wani bita ونحن نشير إلى فنون من تربيته يستدل بمذكورها على مغطيها إذ هدم الترك يطول والله العاصم أضع أن إبنك أن إبن جيري وزيري أنا ما إن من وطن زيري أعيد أمعي إذن أيكا مقبل العب بين تدي نبلجنس وكمولنا أقول لك كم نبلجنس وكمولنا وكمولنا تقوى أننا يقولون تقوى الله العاصم لا لا أولي أولي جرى أولي جرى أنا أولي جرى أنا أولي تربيت الإبليس في 127 أنا أنا أولي 139 ọka ذكر تنبيههم على الوعد والقصار كل سنة سمع oríṣi tí wọn ní ṣe na ní tó ilé ẹ̀rọ ti sí ìgbà ọ ẹwọn náà ṣe ń wá sí ọ̀ndà ìlà àròwọ̀ tán ní ìrìn àti mọ́ ìlànà àfíríkà ọ̀kan sọ̀rọ̀ tó a pèsè wọlé kàtó ìfisọ́ fún ìrìn ìyá àti dáa kátà wọn tó kò mórí ó

هذا ونبت عليه إبليس ليه ليه ده لأننا نقصد أخذت الناس على الغير لا هكا هكا أين بني الآية ليه سنة الآية كان يقول ولا ينوم ولا تما ونمضى وكفهم عن الشر يقول ولا هم الجنين هكا وهذا سياسي منهم على شريعة لأنها عندهم على هذا الفيل ناقصة تحتاج إلى تتمة ثم نسوا قوله صلى الله عليه وسلم من كذب علي متعاملا فليتبوى مقعده من النار أما ẹlẹ́ni ẹni ìdáná ẹni kàrọ́ kẹta ẹ̀ka ni bẹ́ẹ̀ apá mi pátá sí lọ́dọ̀ mo ana hijaya mkono na fatawa inono jihad ama fatawa ni leo bi sheria yes oh, ni ya nola binoida wani kono lai ko ila tome dole ni sheria ni kwa dola uno dili na kiso awadi le kama jihad abu kore ni sheria ano na ba pe bo wa ni kore ni ni ya أظن عائدة تكون فليتبوأ مقعده من النار ومن هذا أطعم من النار حديث عن سبق عليه هذا يعني لا مجال فيه ذكر أنا جمعت معي كما إيه، إيه، أنا مهم أولي إدي أنا عزين قد كذلك مثمان هي غير يتجوى عليهم أنا أريد أن أعبر أني أهم هل أنا نفجع 42 آه ذكر تلبيسه على أهل اللغة والأدب nìkan sọ̀rọ̀ ní ṣèjáàlì ikú jẹ́nà ìkàtà ìwé kẹ́nà ìwára bí àbẹ́ àwọn ẹni ìwára bí àhàlù lébọ̀ wọ̀n adàb ẹni ẹni adàb àwọn àti olùkọ́ máa ń nìyẹn ìpínlẹ̀ ìdí ní kàtà ìta nì. ọ̀nyẹ́rà ayẹyẹ náà ọ̀ka yẹn. ọ̀nà náà ọ̀nà ní ẹni arabic ọ̀nà ní graduate ìyẹn ìjọba lẹ́nu graduate ni. then A, eh ina na bi dai primary ina na ya dole bi primary eh I'm glad to do that. you were in the car, only ka honest english going to think this, that happen I am in the health service. Three times there. Because we need to write. Okay. قد لبس على جمهورهم فشغلهم بعلوم النهر واللغة في المهمات اللازمة التي هي فرض عينه المعرفة ما يلزمهم إركانه من العبادات وما هو أعلى به من آداب النفوس وصلاح القلوب أوكا تنجان الله عليك وزيوا عدالة بسيدانه على جمهوره majority كفي جمهور majority of the women أنا يتعلم النهو واللغة النهو والعربي أبعه جنزي ويروي قطع النبي فشغلهم بدون علوم النحو واللغة طيب، لا إلى إلى نحو إلى جرامة إلى لانجوج بقى في الجنة القرآن في مهمات لازمة إلى هناك كا they are more important أنا إذا واجب يبقى فتن آه فتن أنا نقول كمان أنا كان تفسير أوكي لا ولا دي كان تفسير أنا أوكي ولا دي تفسير لا علوم التفسير ọ̀gá ẹ̀ níbi jẹ́ nàbí ìlà àtàwọn ẹ̀kẹ́ yóò kẹ́lá káyọ̀ náà ta ọ̀rẹ́ ní ilé nípa rẹ̀ ti já ní bẹ̀kú ni dọ́kítà tún ní bẹ̀kú ni fún sọlá wà ní dọ́kítà tó rọ̀ wọn. yẹ́lá àká àgbò níbi sàbíbò sàbíbò súnà ẹ̀yẹ tọ́kọ̀ ọ́n nílò láǹgbè jẹ́ nàá ẹ̀rọ ẹ̀ yẹ́lá àká àgbò ní sàkíríbù tàbí sàbíbò rọ̀ọ̀rì ọ̀lẹ́ ìdílé ìkú ni là ìyá kàkà dùgbọ́n àwọn ará rẹ̀ lẹ́kọ̀ọ́

bíi ìṣúlò jíjáyà ní ìdíbò lé ní ìsìn ìdáyà. Mala ni a tó àná, ìyẹn náà mala ní sáà mala àlọ́ mi. Mala náà nígbà náà kọ́ mali mala àná. Àwọn ìpín ọ̀yẹ̀ ìyẹn òjò mala ọ̀gá fúra rẹ̀. Màdùmí bàtà náà ló yẹ lẹ́fà ní ìṣá àgbà. Kọ́sì yà rọ̀ wọn. Àbùkẹ́ yẹn rẹ̀ bí ara àgá, àwọn akẹ́lẹ́ yà rọ̀ wọn àyè. Kí Wọ́n ní kí òní ẹ̀rẹ́ kawara expire mi ní ìdàkẹ́ orí ẹ̀rẹ́ nàlẹ́ àwọn. Lẹ́nu ní ìkọ̀ntẹ́tẹ̀lì in an expired and outdated type of ramshackle, they are not knowledge. Knowledge are not only one. I'm glad to know that. Wọ́n kọ́ sí Mùsùlùmọ̀ ní Gánà lẹ́yìn àtúntò ọkọ̀ ní nídẹ̀ ìbí mú kọ́rọ̀. Ọ ní nídẹ̀ ìbí mú kọ́rọ̀. Tí ẹ náà rí dọ̀ yìí, wọ́n lè fọwọ́ yàn mẹ́ta ara rẹ̀ ọ̀dọ́ ìdẹ̀ ìbí. àná ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ bá ọ̀rọ̀ aláìsíké lọ́lọ́pọ̀ olùlọ́sí lọ́lọ́pọ̀ kàrẹ́ ẹ̀wọ́ àgbọ̀rọ̀ ẹ̀ ìmáàmù sàrọ̀ tani ẹnìwẹ̀ yìí di ní láwọ̀ ní na àgbà ìmáàmù sàrọ̀ tani ìmáàmù tani àbọ̀ ìtọ́nà lọ́lọ́pọ̀ mẹ́ẹ̀yọ. wọ́n ti àwọn olùmọ̀yẹ́ ti wọlé bàbá àwọn àwọn alẹ́ ẹ̀dọ̀ lọ́jọ́ ìṣe ìkọ́sí zùkùwé zero ọ̀ka zùkùwé zero ndị ti ndị ọ̀dọ́ ndị ìdúró ẹ̀rẹ́ ndị àná. ndị lọ ndị ìwọ ndị àti ndị kẹ̀kẹ́ ndị rẹ̀ ndị náà ndị ẹ̀kọ́ ndị àbí ndị àbẹ́ ndị ilé náà ń ta òkè ẹnì kọ́sà ní ẹnì kọ́sà mú ẹ̀ máa dúwà mú àti then ẹ̀rọ bá bọ́ọ̀lù ká bọ́ọ̀lù ọ̀bẹ lẹ́nu sọ́lá àdì then àbúkọ wáyé àhọ wẹ́ẹ̀sì tó wáyé lẹ́yìn sọ́lá àdì lẹ́yìn àdì ìsìn akátá tó wúni pàtó àdó àlà zikiri ìgbótó látara lórí má sọ̀rọ̀ náà ẹ̀ lẹ́yìn lórí lọ́yẹ̀ ìjọ pàtó àdó àlà zikiri ìgbótó látara wọn.

الضمير يعود إلى أقرب المسمى هذا من هذا أنت لا يعلم وهذا لك تكفيني لأن كنت ربي أنا فرنجي كافر يا إمام أبا ولا ما التفسير لك عم دي لك قاعدة نحوية لك عم now then سبحان الله ده أقرب عن دولة مكان ودو إيكوالي إذا أنا كتاب فرد وعين نوم كتاب ضده أن ما يلزمه ما يلزمه إرضانه من العبادات إذا ما يقول لي أه الواجب يوعك قطعا عبادة إيه قطعا صفة صلاة النبي من التكبير إلى التسليم كأنك تراها أنا الزمنان أعبه ككب أعبه ككب أنا إيه، نبقى أنا كان لجوه من إيه بثمان And now, now it's coming from his house. Then where? Where can he? Ọ̀gá ṣètò mi wà lóru rẹ̀ rà ẹ̀kú máa kọ̀ ọ́nà. Àrùkọ́ àná ìka ti sùn náà ń kọ̀ ọ́. Òwe ẹ̀dẹ́gbẹ́ ní ká tọ̀ ní síbẹ̀ sọ̀rọ̀ láti nàbí. Àbẹ́rẹ́ abẹ́lẹ́gbẹ́ tí wọ́n náà bì í. Ọ̀sẹ̀ ẹ̀nà ìjẹ́ kápẹ́lì fún àná wọn. Bá a tẹ̀ bá a tẹ̀ sí ilé ayé. Sáàkì sálọ rẹ̀ ní àtọ̀lá àtúntò ìmáàtú dín. Ọ̀n akitamazi okutamazi nsikezi ibada na ukokoza lukumano ile picha na amekusala and wallahi ma promise am that lukumano ile ile kuna ile picha na amekusala hmm ona akeye tete ona makao ile msimani lozo na sala ni kwa hizo na dona jewe ala kama hizo na jewe ema eme ema mira ndio amekusala Ama kwa kwa àwọn díẹ̀ lára ilẹ̀ oyún tí sí ìgbà láàmì ẹ̀kọ́ta lọ. àwọn yẹn ti tọ́ ọ̀ka yìí tó wọ́n máa wọ́n tọ̀ nù mọ̀nìkà àmà nìkú bẹ́ẹ̀ wọ́n yẹ̀ àná sáwọ́ yẹ̀ nìkan màlì ń mú ilẹ̀ alámàlú bí nì báà ní ìrẹ̀lẹ̀ ọ̀hún nù kọ̀rọ̀ wẹ́ẹ̀ ìjọba àgbà ọ̀sẹ̀ ìfọkàtẹ́ mbẹ́tẹ́ sílẹ̀. ìlànà ìkàkà more important ìnígbàdà. àná ìkàkà ọmọ bí wọ́n من عذاب النفوس وصلاح القلوب إني أين أنا جدا وإني إني أن وطع إني وطع أتم الكتير إني وبما هو أفضل من علوم التفسير والحديث والفقه إني أنا كان يلين بني أنا التفسير ويقطع من التفسير القرآن الحديث صلى الله عليه وسلم أكيد فقه وإنه ده سنة أنا فأذهب زمان كله في علوم لا تراد لنفسها بل لغيرها وقد أعظما ظنا تمن أنا كتا إيرو أنا قصة أنا كتا أنا وطني دان أنا وطني دان أما أبغض أنا قصة أنا كم يفعل الكلام هو إيه هذا هم أنا لا أترك أنا أوصل على بدو ولا هو هذا فسوا هذا تدري هو رأي أبي نبأ ما يقول first class ọ̀rọ̀ ní adọ́rẹ̀ up to now high economic of master rẹ̀ rà wọn the first professor of arabic in nigeria is a christian or a labour for his so what for him say the islam yaro yaro is one. or the first honorary professor and then nnbc professorial case in hand in arabic in nigeria lọ́nà and talk gbogbo ìdókòtà ni àgùnkọ́rẹ́ bí kọ́mọ̀ ni ọ́n ọ kọ̀wọ́ ní kìrìsìtẹ́nìtì ọ́n yàrá ojúbo ọ̀yìn lẹ́gọ̀ ọ́n mi dìbò ìdájọ́ wa ní lẹ́tọ̀ ìrẹ́mi àyẹ̀ ọ̀hún ọ̀hún. ọ̀nà ọ̀nà kálẹ̀ tàbí ìdẹ́nu náà pàdé jẹrẹ wọ àmà ìdè káàbọ̀. so ẹ̀rẹ́nà wọn nà kọ́lá dáná yìí sọ abájẹ́ ẹ̀dọ̀kọ̀ náà oníbọ̀ glass ọ̀nà oníbọ̀ glass arabic ẹ̀ náà kàwé ẹ̀ wọ̀ ẹ̀ wọ́n wọ́n àwọn lukman ẹ̀wọ́ ọlọ́bì kùrù ní lukman àwọn ọ̀bá ọlọ́bì kì í ẹ̀wọ́ ọ̀rẹ́ pọ̀fẹ́sọ̀ pọ̀fẹ́sọ̀ máa fọ́ ní nàìjíríà náà yan ní káàbẹ̀ kírísẹ̀ náà lè borí kàdé ni ẹ̀yìn ẹ̀yìn alùpùpù kò ní ẹ̀yìn ẹ̀yìn nàìjíríà ààyè ó pọ̀ tìbí. àgbẹ̀lẹ̀ ìkórè mi kẹ̀wọ́n kẹ́ náà ṣe ní Iná ọjà ní 1940, báwọn 1948,

Lagos is Samara Idini. Lagos is on the Diana Island, on the Korean Israeli and Singapore. That's not the Korean, that's not the Korean. Someone on a large tree. That's what we are Tọ́ka tọ́kẹ̀ẹ́ta lọ́ka Kùránù náà mú kàkà. Àkókò ẹ̀kẹ́ àkókò náà mú ìrọ̀bù náà. Àrùbá náà ìrọ̀bù yìí náà dáka.

àbọ̀ wọn láyé òun náà yìí ọ̀rẹ́ pàtàkì wọn láti lè sáà náà ti sọ lọ ká yóò náà lè sáà nípa rẹ̀ ọ̀rẹ́ ti lè sáà nípa rẹ̀ yàrá ìbá ayọ̀ rẹ̀ yẹn lè sáà lọ. bẹ́ẹ̀ ni dẹ́kù mẹ́ni á dẹ́ àkọ́sọ̀nà ní àgbọ́là. ọ̀gá ẹ̀wọ̀n lẹ́nu ẹ̀wọ̀n kátólíkù à ọ̀gá òjẹ́ ẹ̀mí dùrá nìí. kuma bɛ zan a ba ye ɔlɔn yɛrɛ yi san tuntun ti ke zan ko tu ni kan na bɛ ama yàrá ale tó ti yé ilé kó ebi ɔ yi ko ilé kó ebi bɛ kuma kàlẹ́ lọ́nu àwọn ma máa kàn ẹ̀rẹ́ àwọn ama ojú ìgbà náà kọ̀ndẹ́n bẹ́ẹ̀ rà á náà kọ̀ndẹ́n من عليك أنا أتكلم من أصلا مين قاعد في معنا نوع من ميتا طعم مليو دي يقول عليه عن نهاية الفتن والملاهم الإمام الحافظ أبو الفجاء إسماعيل بن كثير الدمشقي عليه رحمة الله ibu sati rubani ana ke ya no kasina ne kina ana ka tin ne ne ne ya ba na ka lana na na ni da ka ru ka an ya ti don ya ran ke an abi wa ya ta radiyallahu anhu anna rasulullah sallallahu alaihi wasallam qala inna al-abda la yatakallam bil kalima ما يتبين ما فيها يبوي بها في النار أبعد مما بين مما بين المشرق والمغرب حديث ننظر على إني شرط عن الرقاب باب حفظ اللسان إلى كعب السيرة حديث نمبر 6102 112 sorry hadith number 6112 imam muslim honored dollars hadith number 2988 imam tirmidhi order in sunan tirmidhi hadith number 2314 ọ̀tún mọ̀tòlọ́ tọ́lá máa kà á ké padà bí sára ọ̀rìn ìlà àkàrẹ́ dọ́ọ̀kì kálìmọ̀ náà dọ́ọ̀kì ọ̀tún ìlà náà ana ìjàká ọjọ́ ọ̀nà kan ọ̀rẹ́ ẹ̀hà yẹtìrì ọ̀nà kan làgbẹ̀bọ̀ kan bẹ́ẹ̀dọ̀ ọ̀nà kan rẹ̀ kà á ti ara kẹ́lẹ́ ti tẹ́lẹ̀ ọkà àti ọ̀ṣọ́ yẹn ló mẹ́ta yìí òmùrù ní ewu nira ilé ní ìwà dá àká wọn ọ̀yíkà wọn náà kàwọn ẹlẹ́ni ó lòlé ìdáná ìlà aka ní ìmúlò náà mọ̀ọ́nà àwọn abàá ní má bẹ́ẹ̀

حرام أعرى إيه، لا لم يتذكروا أو يمشر النهاية في الستة والملاهر ما نشوف كلهم يكون هناك زمان كده عندي ولا ملا أوي أوني دوما أوني أنا كما تعرف لا حديث أوي أقول لنا مين لا بدل ما نقول طيب طب إيه زين ọwọ́ àwọn ìdí yẹn fi ẹ̀ka tẹ́ sáré bẹ́ẹ̀ náà ọ̀tá jẹun ilá yàtà rẹ̀ yìí lẹ́nu yẹn ní nǹkan náà ká abàtàlì báyìí àányọ̀ ẹ̀rẹ́ ẹ̀yàn lọ́wọ́ ayé so ilẹ̀ ọ̀gá ọ̀rọ̀ ọ̀ẹ̀ka máa yẹ kúrò mi kọ́ ilẹ̀ yẹn hànà kí mẹ́ta lọ́rùn malami sọ mani mani zuu máa ń tẹ́ wọ́n bẹ̀rẹ̀ yìí àwọn ọ̀nà yẹn muhammad nasiru bin alalgari. Running, malam, running wani ụlọ eh eh, eh na murado. Zaria iko tuka kan wani, anan ne iko tuka kan wani na ne wọ́n wá wọn ní ìlú ìgbọ́n ní that the prison is all false. That the prison of others are widows of the who are on the ilé ẹgbẹ náà lè sọ pé ẹgbẹ yà bẹ ẹnu fọnù lánàá á nílé kí ẹgbẹ lọnà mi ọkà wọlé náà wọn mọ pàtìrún mọ àtìrún lọmọ hàtùmí hayàtìmí. وتعريف لمؤلفاتهم وانا من سلسلة عشان ابوات تعفيني عشان مليك علماء علماء بس طب عربون اني مين انا يتكار النادي مفكرون دي تنكر انا كده دي جيت تنكر المؤثرون of the century of the time the contemporary علماء اما مالي أنا ليش أعمل آه، نوع إذا ما كان ناتر تك ليش ألباني أصلا من بتعرفين لما تقول من هذا أنا محمد ناصر الدين الألباني محدث العصر وناصر السنة أنا لي محدث كل يوم أو كنت سنتوري أنا أتدرب نظم السنة ونمر إبراهيم محمد العيق محمد العليم when we look in the match Damascus or oh, is when I belong to Sham no to me that is just answer our own alaikum bi Sham so we go and learn kaka and so we to do that ni ẹ̀yẹ́ fún ìdáná ọ̀nà tẹ̀lé ọ̀nìmánítọ́rì àní damascus lọ́nà nìlá ọ̀gá ọ̀rọ̀ àmì gbọ́dọ̀gbẹ̀tò ṣáàjà nínú alhamdulilayi nàlẹ́tẹ̀rẹ̀ yàrá wọlé nínú amẹ́nu ọ̀nà ìka ẹ̀yìn ìta ọ̀ nàlẹ́tẹ̀rẹ̀ lọ́dọ̀ àmì nínú abdulkọ̀ hadithi kitabu lọ́ọ̀ nàlẹ́tẹ̀rẹ̀ lọ́kì àmà bá ọ̀rẹ́ mọ́nà. sàkínà bá àtàlà pẹ̀lẹ́tẹ̀rẹ̀ wọ́n ní رفع عن العلم رفع عن العلم والعلماء ومن أعطانا كنوية ومن أعطانا أتعبين أنا ينزل وبدلهم على سائر عباده دوم نسو سبحانه وتعالى حتى أتعبين أنا ينزل وبدلهم على سائر عباده دوم نسو سبحانه وتعالى تعبين أنا نوان لوكا فهم ورثة الأنبياء أو تحيلنا أن يكون بقى نبي